bọ́dún ọlọ́jọ́ bá ti dé náà ké gbàjúre o. èrè máa ń bọ́ bàárẹ̀ à. òde tó òde tó ajá láyé làkún làṣà erin ló kó ṣe bá mi rè àṣàlẹ̀ èrú bẹ̀yẹ ọmọ ọlọ́bàá ń bọ̀ àwọn ènìyàn ọ̀nà kan náà orí rẹ̀ àpò rákàràkà. adéyẹyẹ ọ̀ọ́nì ìrìnsà wà pẹ́ bí bá pẹ́ tẹ pẹ́ láyé lágbára Elédùmarè wà á dàgbà bí ara àgbẹ̀ àdúrà rẹ̀ àgbà èsì rẹ̀ èèní ṣẹ̀ṣẹ̀ ìrùkà rẹ̀ á máa yọ bí ọjọ́ bí ọjọ́. mo kí gbogbo aníyanrìn nílé Ifẹ̀ ẹgbẹ́ kínní àtẹgbẹ́ kejì mo kí Fatai Adéfágbádé nínú ẹgbẹ́ kejì mo kí bàbá mi Omíṣọ̀rẹ́ o ọ̀gá mi arẹ́wẹ́lò sí àmàánù tipa ọ̀nà akẹ́gbàjúre aṣàlẹ́jà lè fẹ́ akẹ́gbàjúre o èmi láyà ọmọ léòpẹ́tù ìdóòléfò ìdóòkò ìdófàrẹ̀yẹnà sọ̀rọ̀ ọjọ́ àdóbàtẹ̀ mẹ́sàn-án òòrùn mẹ́ra ayóko ọmọ kéré kúrò nínú omi káyọ̀ wẹ́dìgbò lódò alàgbàlúgbò mi tají àkàràkù méjì sínú agbádá tèmi ní kókó pẹ̀ mo kẹ́pàá júre asálẹ́jà lè fẹ́ akẹ́gbàá júre. Wait.